ẹmọ́jire ló pọ́lé mi ìtẹ̀ wá ní ìsọ̀wọ́ ẹmọ torí kinní kan kàn sọ sí mi dárúkọ ẹmọ yẹn mo dẹ̀ rí ọkọ̀ tó ṣe báyìí mi ò dárúkọ èèyàn ṣùgbọ́n tẹ bá ń gbọ́ finest òun ni ó dẹ̀ jẹ́ kẹ́rù bà mí pé sọ́rọ̀ èwo ni sí ẹmọ́ ní lórí ètò ojúmọ́ rẹ. ó ti ń jọ <laughs> fọ kọ́mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní kí wọ́n rẹ̀ fẹ́ pọ̀ ọ̀fọ̀ àmọ́ ọmọ Yorùbá àtàtà lè mí ẹwà èdè dẹ̀ wà nínú èdè yorùbá lórí orísun tv gan tẹ́ bá fẹ́ gbọ́ èdè yorùbá tó yanrantí orí orísun tv náà lẹ ti máa gbọ́ pàápàá lórí ètò ojúmọ́ ire ṣé ẹ jíire o àjíire bí o kò ń ṣe good morning sir good morning ma good morning sir tá à ń kọ́ àwọn ọmọ wa rárá ẹ jẹ́ ká máa kọ́ wọn ní ẹwà èdè yorùbá tọ́mọ bá ti jí làárọ̀ kó kúnlẹ̀ léyìí tó jóbìnrin kó sọ pé màámi ẹ̀ káàárọ̀ bàbá mi ẹ̀ káàárọ̀ sà èyí tó bá jẹ́ ọkùnrin kódà ìdọ̀bálẹ̀ bàbá mi ẹ̀ káàárọ̀ àjíire bí àwọn ọ̀rọ̀ kéékèèké báyìí ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ọmọ wa nígbà tí wọ́n bá ti jí ní òwúrọ̀ tán Anna Adéníkẹ́ Babátúndé lórúkọ tèmi tí gbogbo mọ̀ sí honey fingers ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ bẹ́ẹ̀ bá ti rí honey fingers ẹ mọ̀ pé olùkọ́ ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ akínyẹmí ọmọ johnson èmi náà ń kí yín káàbọ̀ sórí orísun tv ẹ ọ̀dẹ̀ ò dáa bí o ṣe dáadáa òun la bá a yín ẹ ń gbà tá a wà ń kékeré a máa fi orin kan a máa fi máa ṣàwàdà a ní what is uh, what is french french is èdè tí màmá ò gbọ́ èdè tí bàbá ò gbọ́ tí wọ́n fi style kọ́ wọn lóhùn ẹ̀gbẹ́ bóyá wọ́n fi style kọ́ wa àbí wọ́n fi style kọ́ wa èdè abínibí tèmi èdè yorùbá tó dùn tó dáa tó ṣe é gbé lárugẹ tó ṣe é fi dáṣà tó ṣe é fi máa kẹ́kọ̀ọ́ òun náà làwa ń gbé lórí Orísun TV a sì ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ojúmọ́ re ẹ bó ṣe ń dé sí ojú ìwòran yín gbogbo bí tẹ́ ẹ ti láǹfààní àti máa wò ó ètò ọ̀hún ṣẹ̀ jáde ni o a ṣẹ̀ jáde lónìí a ṣẹ̀ṣẹ̀ wọ́n rò pé a ti finish ẹ̀ ni àti oh, ìfinish kinní kan ah, a ṣẹ̀ ń mẹ́yẹ pọ̀ lápò ní ẹjẹ́ àdókè káṣe gàyà náà bá a bá padà dé ojúmọ́ ire yóò mọ̀ tẹ̀ síwájú. ẹ káàbọ̀ padà ọdẹ ọdún bí ṣe dáadáa ni ẹ dákun bẹ́ẹ̀ bá ní <coughs> bẹ́ẹ̀ bá lóúnjẹ wájú bóyá kẹ́ ẹ sáré jẹ́ pápápá hmm. torí ẹ̀rín gan ti fẹ́ máa gbé mi gan láti inú báyìí. Hmm. àlejò ń bẹ nílé àgọ́dọ̀ lónìí hmm àwa náà nǹkan tá a dẹ̀ fẹ́ gbéyẹ̀wò à á sọ̀rọ̀ nípa àwàdà ṣíṣe à á sọ̀rọ̀ nípa orin kíkọ à á sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò àti gbogbo ẹ̀ bí wọ́n ṣe wọ inú ara wọn lónìí lórí ètò àwọn sinimá kan wà tó jẹ́ pé tá a bá wò á mọ̀ pé sinimá eléyìí tá a fẹ́ wò yìí a fẹ́ lọ rẹ́rìn-ín ni ẹ̀rín kéèké ní bẹ́ẹ̀ á ah, jẹ̀jẹ̀ rántí ẹ̀rín kéèké lẹ́gùlé bàbá sùwé ah. Ah, àwọn orin yẹn tó jẹ́ pé tó o bá tún gbọ́ tó o bá ń tún gbọ́ tó o tún bọ̀ wá máa rántí oríṣiríṣi nǹkan kò sẹ́ni tó máa gbọ́ orin ẹ̀rín kéèké lẹ́yìn ní bàbá àzùlé tó ní wọn pé yẹ àwàdà ló fẹ́ bẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbọ́ ti bàbá àsàlá náà bẹ́ẹ̀ ṣe gbọ́ tí ó ṣe dùn létí yín náà nù kí wá ní ààyè tí orin kíkọ ààyè wo lòún dúró sí nínú sinimá àgbéléwò àwọn àdẹ́rìn pòṣónú bákan náà báwo ni ọ̀rọ̀ tiwọn náà báwo ló ṣe dúró nínú sinimá àgbéléwò gbogbo ẹ̀ pátá la máa kó papọ̀ tá a máa sọ̀rọ̀ ń pa ẹ̀ lórí ètò lónìí ẹ bá ń pe alára kẹ́ ẹ pe ajérò kẹ́ ẹ pe wárọ̀gbọ́n àga wípé àwọn ọmọ ẹ ti dé wọ́n tún fẹ́ kó kinní ọ̀hún síta lóníbàbè ìṣùwà ẹ ṣáà kalẹ̀ ẹ kú bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ níbikíbi tẹ́ ẹ bá wà o. honey finger à ń sọ̀rọ̀ orin mo sọ ẹ̀rín gèégèé lẹ́rìn-ín o fẹ́ rẹ́rìn-ín o fẹ́ ẹni tó bá rántí máa rẹ́rìn. kò sẹ́ni tó máa rántí irú ẹ̀ tí ò ní rẹ́rìn mm. kọ́lọ̀ ń bá wa dẹlẹ̀ fẹ́ ni ire tó mm. lọ torí Babátúndé Omídínà ògbóǹtarìgì nínú ah. àwọn adẹ́rìnpòṣónú tó jẹ́ pé ah. àwa ti mọ̀ látàyè alálùmọ́lẹ̀ àwọn nìyẹn kì í sì sà wọn nìkan lúkúlùkù bàǹtà ṣe ń bẹ ń bẹ. Ah. <laughs> béèyàn bá rántí lúkúlùkù bàǹtà sì yóò máa rántí bọ́n ṣe ń pọ́líṣì bàtà. bẹ́ẹ̀ ni kí ni lúkúlùkù máa fi ń kun ojú. ó lágbára ẹ bá rántí ìdẹ̀jọ́ tún kúlù. àwọn oríṣiríṣi àwọn èèyàn bẹ́yẹn bẹ́yẹn tó ṣe pé ó ní ipa pàtàkì kan táwọn kó nínú sinimá àgbéléwò tẹ́ bá ti lè rí wọn ẹ ti mọ̀ pé comedy party ti dé ẹ ti fẹ́ rẹ́rìn ó wá máa ń sọ wọ́n nígbà míì sí àárín sinimá àgbéléwò tó jẹ́ ohun tó le koko. tó bá ti le jù. bẹ́ẹ̀ ni àwọn olóyìnbó máa ń pè ní comic relief wá ní tí gbogbo ẹ̀ bá ti lè táwọn èèyàn ti sunkún èmi tí ìmọ̀ ẹkún sun ti máa ń wo fíìmù <laughs> tẹ́ bá ti ń ké ẹ̀kọ́ rí pé láàrin ẹ̀ wọ́n kàn sọ lúkúlúkú bàǹtà sí púrà nínú fíìmù mi ẹ lè rí bàbá sùúrù àti ìyàwó ẹ̀ púrà wọ́n ti sọ wọ́n ti sọ wọ́n sí àwọn méjì àbá ẹni mọ́ládùn kẹ́kẹ́lẹ́ ah. lágbégélé o lákọlà ah, o ilẹ̀ máa ń jẹ́ èèyàn o ilẹ̀ máa ń jẹ́ èèyàn o. kọ́lọ̀ ń bá wa hmm. dẹlẹ̀ fáwọn ẹni ire tí wọ́n ti hmm. lọ hmm. àmọ́ àyèwò ni orin ní í ṣe kí ni orin ní í ṣe nínú sinimá àgbéléwò àwọn orin kan wà tó jẹ́ pé tí wọ́n bá kọ ní ìsìn ẹ máa rántí kòtò ayé dà ẹ wo kòtò ìmúlẹ̀ gẹ́gẹ́gẹ́ àwọn sinimá rẹ́gbẹ́ tá a bá wò ń gbà yẹn nígbà tá a wà nkékeré tó máa ń ṣe àwọn sinimá kan fún wa ó ní sinimá kan tí ìjọ Mount Zion tí wọ́n ṣe ní ìgbà hmm, kan àyà hmm, hmm. máa tá a ń gbà bẹ́ẹ̀ bá ń wo sinimá yẹn ńgbà tí mo wà ní kékeré mo máa kó ẹsẹ̀ kúrò ńlẹ̀ báyìí tí mo máa kó sórí kíá ni àìbá mọ̀ àwọn NRC wọ́n lè fa ẹsẹ̀ ojú ẹ̀ látọwọ́ ẹ̀ ìkómọlọdẹ lè tó lu ẹ máa lọ kó nù kòtò ayé bẹ́ẹ̀ bá sì wo um, ẹ̀ràn ìyá mi lóṣogbo. Ah, lóṣogbo ah, àwọn sinimá tó máa ń dẹ́rù báyàn ah. nìyẹn ayé àrélù nǹkan. kí ọlọ́run ọba o àrélù tí wọ́n lọ yà ní ìlú èkìtì lọ́dún yẹn lọ́hùn-ún ẹ wá wò ó ṣé orin ló máa wá ń jẹ́ ká gbádùn sinimá hmm. àbí sinimá ló ń jẹ́ ká gbádùn orin. àhótọ́ ni tí yóò bá ní kí wọ́n wo dáadáa gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ pọ̀ fúnra wọn ni torí eh, tí ẹ bá tẹ bá ti kò sígbà tẹ́yàn bá ti gbọ́rọ̀ orin yẹn orin yẹn nínú pé kó tọ́yàn sí ibì kan bí pé ó lead èèyàn lọ síbì kan àbí kẹ̀ kó jẹ́ pé kó fúnyàn ní hint pé ah nǹkan báyìí ti fẹ́ ṣẹlẹ̀ ah, wọ́n ti fẹ́ pa o àwọn àjẹ́ ti dé o àwọn eh, kíníkan kíníkan orin yẹn gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ pọ̀ ó dáadáa àmọ́ èrò lèmi mọ̀ Ah, níbi tálejò wà tálejò ti máa wá tó máa fọ́ gbà yán gan. ṣé ẹ gbàgbé wípé fúnra ẹ ló sọ wípé orin lòun mọ̀ ọkọ ń tòun ẹ ṣáà rántí ìjọ tó sọ ẹ má jẹ́ ó parọ́ fún yín o wọ́n á fẹ́ mú ọ̀rọ̀ ẹnìkan wá ẹ máa rántí ìyún náà mo tiẹ̀ sì rí ìròyìn ẹlẹ́nujọ́ mẹ́ta pé Yẹmí Mailọ́fà hmm. ó bá ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Tọ́pẹ́ Àlàbí wípé Tọ́pẹ́ Àlàbí ò máa ràn òun lọ́wọ́ lẹ́yìn tó ti kọ́ṣẹ́ lọ́wọ́ òun tóun sì ti gbé jáde tán onítọ́pẹ́ àlàbí ò ràn án lọ́wọ́ àmọ́ kì í ṣe ìyẹn mo fẹ́ sọ tẹ́ ẹ wá rántí orin tọ́pẹ́ àlàbí tí tọ́pẹ́ àlàbí bá kọ orin fún sinimá láyé hmm. ìgbà yẹn ee hmm. jésù mi o. Hmm. àwọn orin tó yẹ pé kò tiẹ̀ sí ni tó bá ti gbọ́ orin yẹn wá ti máa wò pé à nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí. Ah, yẹ́n bí màlúwà tó mẹ́nu rí báyìí tó mẹ́nu lẹ́yìn náà báyìí o ò lè wo fíìmù yẹmí my lover kó o má rí orin yẹn. wàá rí orin wàá rí ijó. mòmó ló ń lùfẹ́ wá lé mòmó ló ń lùfẹ́ mi bọ̀ mòmó ló ń lùfẹ́ wá lé mòmó ló ń lùfẹ́ mi bọ̀. inú mi dùn nítorí wọ́n rí ìdíyà mi. èmi náà ni èmi náà. inú mi dùn nítorí wọ́n rí my lover. yẹmí my lover ló pè é kò kàn pé my lover lásán yẹmí my lover àlejò ń bẹ́ńlẹ̀ agbódo lónìí o tá a jọ máa wojú ọ̀rọ̀ yìí dáadáa àwọn àgbà àwọn àgbà tí wọ́n máa ń po sinimá pọ̀ wọ́n ń gbìyànjú àti wórúkọ tá a lè fi pè é hmm. àwọn àgbà ọ̀jẹ̀ ó jẹ́ pé nídìí kápò sinimá àgbéléwò kápò pọ̀ àwọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n ní àwọn lè kọ́lẹ̀ wọ́n lè darí ẹ̀ wọ́n lè yà á fúnra wọn àwọn ni wọ́n mọ ikú tó pa sinimá àgbéléwò gangan gan àwọn láàmú wá sórí ètò lónìí tó jẹ́ pé wọ́n wàá bá wa yànnà náà dáadáa pé iṣẹ́ tó rìn ń ṣe o iṣẹ́ tí àwàdà ń ṣe rèé nínú sinimá àgbéléwò ẹ̀yin tẹ́ ẹ bá wà nílé tẹ́ ẹ máa ń wo sinimá tẹ́ ẹ mọ bí wọ́n ṣe ń pò pọ̀ a máa tú àṣírí ẹ̀ díẹ̀ fún yín lónìí àǹtí anna ẹ̀yin tẹ́ ẹ máa ń kọrin ó di sinimá mélòó tẹ́ ẹ̀yin ti kọrin fún. sinimá mẹ́ta. bẹ́ẹ̀ ń gbọ́ ẹ wá jẹ́ kẹ́nìkan wọn pàrọ̀ fún yín ó ti kọrin fún sinimá mẹ́ta <laughs> bí èèyàn bá fẹ́ kọ orin fún sinimá ṣé ó máa nílò àti kọ́kọ́ jókòó kó kọ́kọ́ wo sinimá ọ̀hún lọ́tọ̀. Hmm. ó ní ọ̀nà méjì téèyàn fi lè ṣe ó lè jẹ́ bóyá tán bá ti ṣe sinimá yẹn tán wọ́n ṣe máa pè é pé bàbá wa kọrin sí hmm. tó bá yẹ pé bóyá wọ́n ti ṣán lè fihàn ní raw ehm, film ẹ̀ hmm. pé òkè lọ wo òkò orin tó máa kọ ìgbà míì ẹ̀wẹ̀ ó lè jẹ́ script lásán náà máa fún ẹ bẹ́ẹ̀ ni wàá ka script tó bá ti ka script yẹn because eh, ìyẹn ò wá kò kí ń ṣeé ṣe fún gbogbo sinimá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá wà tó jẹ́ pé wọn tiẹ̀ ní full script. Mm-hmm. Mm. Mm. tó yẹ pọ́n kàn lè ṣe bí a script mélòó kan tó máa lò lórí set yìí tó kù ìwọ tó bá ní one scene two scene ọkàn máa fẹnu sọ fún ẹ pé a ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mm. ó lè jẹ́ bí a two major cast yẹn náà máa fún ní script irú nǹkan bẹ́ẹ̀ ó lè má rí script ó lè jẹ́ pé ẹlòmíà kàn sọ story then ìgbà míì máa tún jẹ́ pé ní àwọn ibì kọ̀ọ̀kan wọ́n máa sọ fún ẹ pé wọ́n máa wò pókè ibi báyìí o ẹni tá a fún pé kò kọ orin yìí kò ṣe justice sí hmm. ibì kan máa lọ wéyàn kan bóyá ó morin arò kọ. Hmm, kó wá dúró ń bẹ̀. <laughs> àbí ó morin ìjayà kọ àbí nǹkan so ọ̀nà méjì tó pín sí yẹn mo most majorly èmi máa ti ń mọ story yẹn dáadáa and àwọn tí mo dẹ̀ kọrin sí most of them um, èmi um, um, ni mo kọ àwọn story yẹn so mm. mo hmm. ti mọ bó ṣe ń lọ bó ṣe ń kọ́ lórí wa hmm. hmm. akàn akàn fi sí nígbà tó bá yá ni. àwọn olùkọ́ hmm. àti olùkọ́ ọlọ́run máa jà sáà fọ́sá ẹjẹ́ á dókè náà kágbàlejò wa wọlé ẹ̀ta làlejò ọ̀hún kí ni nǹkan tá a jọ sọ kí lọ́gbọ́n tá a jọ rí kọ́ tàlejò bá ti wọlé ẹ̀ mọ̀ bá bàbá ti padà dé ẹjẹ́ sáré gbọ́nranù díẹ̀ mò ń pọ̀dà bọ̀. ẹ káàbọ̀ padà sílé agodo ojúmọ́ ire ṣe ń tẹ̀ síwájú lórí Orísun TV ọmọ áfíríkà làwa ọmọ ilẹ̀ adúláwọ̀ àwa ń gbàṣà àti wa lárugẹ ní gbogbo ògbà ọmọ yorùbá ọmọ kóòtù ò jíire èmi á máa sọ fún yín gbogbo gbà ilẹ̀ olùjì wọn ti bí mi sorry wọn bí mi ń bẹ̀ àkàn wá láti bẹ̀ ni èkó wọn bí mi sí ondo state lèmi ti wá ń tèmi inú mi á dẹ̀ máa dùn àti máa sọ bẹ́ẹ̀ all the time tẹ́ bá wojú áfíríkà mi ibo side ọ̀dọ̀ wa ń bì náà side bí láti wá side bí báyìí àlejò mi ti wà nílé agodo láàárọ̀ yìí àwọn àgbọ̀ oní sinimá wọ́n lè pò pọ̀ lè tú palẹ̀ kán dàrú kán tútù tò pé irọ́ orí tẹ́ fi síbẹ̀ yẹn yọ kó ńbẹ̀ fi sọ́wọ́ ọ̀sàlẹ̀ èyí tó wà ń sàlẹ̀ ẹgbẹ́ sáàrin ṣe wárí tààrin yẹn gangan yọ kó ńbẹ̀ kò wúlò bí wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ tiwọn nìyẹn ST Dairo ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ jọ̀ọ́ torí àǹfààní fún àwọn tí wọ́n tí ì rí yín rí àwọn tí wọ́n tí ì gbọ́n pa yín rí ẹ bá wọn ojú wọn lékẹ́ bá ń ṣàlàyé fún wọn pé orúkọ yín rèé iṣẹ́ tẹ̀ ń ṣe rèé. Ah, ẹ káàrọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣẹ́gun Ògúndáìró àwọn èèyàn sì máa ń pè mí ní St Dáìró èyí máa ń kọṣẹ́ fún fíìmù gbogbo hmm. fíìmù tẹ́ ń wò wọ̀nyẹn àwọn èèyàn ló máa ń kọ story ibẹ̀ so I'm a storyteller I tell stories and àwa la máa ń sọ story tó máa yẹ pé tẹ́ bá wò inú yín máa dùn ẹ máa kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ iṣẹ́ tèmi ṣe nìyẹn. Hmm. iṣẹ́ ká kọ ìtàn sílẹ̀ lẹ́yìn ṣe ẹ jọ̀ọ́ ṣó níbi tẹ́ ẹ kó ìtàn pamọ́ sí tẹ́ ẹ máa ń kọ́ lẹ̀. <laughs> ìtàn ìtàn wà ní everywhere nìtàn wà hmm. ẹ mọ̀ èèyàn lè kúrò nílé àárọ̀ tó fẹ́ gun ọ̀kadà láti ibi tí o ti jáde lẹ́nu ọ̀nà yẹn débi tó ti dórí ọ̀kadà ìtàn nìyẹn hmm. Hmm. látòrí ọ̀kadà débi tó ń lọ ìtàn nìyẹn tá a bá fẹ́ wá púpọ̀ a máa wò pókè kí ló ṣẹlẹ̀ láti bí dé kí ló fà á tó fi ṣẹlẹ̀ ìkan tí àwa máa ń ṣe nìyẹn àmọ́ ìtàn ìtàn ìtàn wà ní gbogbo ibi nìtàn hmm, wà gbogbo ibi nìtàn wà hmm. ìtàn wà everywhere. àmọ́ báwo ni ẹ ṣe máa ń kọ́ nìkan tó fi máa di pé èèyàn á lè jókòó pé ah ah ah jẹ́ wo ibi tí kinní máa parí sí o jẹ́ wo ibi tí ó máa yọrí sí o kí ni àwọn nǹkan tẹ́ máa ń múlò like bíi factors to consider tẹ́ bá wò ó pòkè mo gbọ́dọ̀ fi lè e sí báwo lẹ ṣe máa ń ṣe tó máa fi wá di pé o ti dòdìndì. Hmm, kí n sọ bẹ́lẹ̀ tẹ́ bá jí làárọ̀ tẹ́ débi iṣẹ́ tẹ́ wà láàrin àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta ìkan bá dénú wọn tó bá ní à ah, nǹkan tiẹ̀ ṣẹlẹ̀ lénìí tó bá ṣe sọ pé nǹkan ṣẹlẹ̀ lénìí everybody máa ní sùúrù pé òkè kí ló ṣẹlẹ̀ hmm. tó bá ní òkè à ah, tí mo ṣe ń bọ̀ láti ibiṣẹ́ o mo bá mú fifteen naira gbé kí n wọ mọ́tò ni mo bá dé bus stop nọ́mbà lówó mọ́tò ti di hundred naira àti ń bá tàn lọ a ní òkè kí ló wá ṣẹlẹ̀ torí o ti débí nsìn o báwo ni wọ́n ṣe wá débí ẹni à mo ṣáà rí aláàánú samarita kan tó gbé mi o tó ṣe ń gbé mi tó ṣe ń gbé mi òjò bá bẹ̀rẹ̀. ìtọ́ tó ń fẹ́ ìtọ́ ti ń lọ ìtọ́ ti ń kẹnu. bó ṣe bẹ̀rẹ̀ ni mi ò rí wájú mi ò rẹ́yìn mo ṣáà rí pé ẹni tó ń wà mí rẹ̀ sí tẹ fóònù àbá ti ní sọ́kàn pé òkè ẹni tó ń wà ní tẹfún ta ló ń bá sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ mm. bá ìtàn ti ń lọ nìyẹn mm. náà tí ẹ bá wo irú ìtàn tẹ́nìyẹn sọ ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ó ti ní ìbẹ̀rẹ̀ òun jáde kúrò ní ilé ó ti níbi tó ń lọ mm. òun lọ síbi iṣẹ́ there is a start point there is a finishing ìkan tó wá ṣẹlẹ̀ láàárín bó ṣe kúrò nílé hmm. àti tó ṣe débi tó ń lọ gangan ní ìtàn ìyẹn gangan ní ìtàn tó wà ńbẹ̀ gangan ní ìtàn káì ṣé wàá débi tó ń lọ ṣé kò débẹ̀ tí ò bá débẹ̀ kí ló fà á tí ò fi débẹ̀ tó bá débẹ̀ àwọn wo ló ràn lọ́wọ́ tó fi débẹ̀. ẹ wò ó ṣe ló dàbí ẹni pé a ti ṣí ilé ẹ̀kọ́ kan síbí táwọn èèyàn ti ń kọ́ wípé bí wọ́n ṣe ń ṣe kinní yẹn rèé ẹlòmíì ọmọ mi mo rántí ìjọ tá a sọ̀rọ̀ nípa ká máa pa ká máa sọ àwọn ẹ̀bùn àmútọ̀run wá wa tá a bá ní láti ọ̀run wá ká máa sọ ọ́ délé tá a fi máa jẹun òun lẹ́nìkan sọ ń sìn àlọ́ àpamọ̀ àlọ́ àpagbè gbogbo bá a ṣe ń ṣe ńgbà tá a wà ń kékeré bí wọ́n ṣe ń ṣe látàyè alálùmọ́lẹ̀ òun làwọn kan ti sọ di iṣẹ́ ńlá ẹ̀ tó di gàbádáyà mọ́ wọn lọ́wọ́ báyìí sìn bàbá ìtàn lẹ́yìn ń sọ táwọn kan kó lé yín lórí báyìí ó dáa àwa ti ń sọ̀rọ̀ kan kẹ́ tó wọlé a ní orin kíkọ nílẹ̀ yorùbá ó wúlò fún wa agbádùn ká máa kọrin agbádùn àṣà agbádùn èdè lọ́pọ̀lọpọ̀ ẹ wá bá wa wò ó ààyè wo ni orin kíkọ àti àwàdà ṣíṣe ààyè wo làwọn yẹn dúró sí nínú nǹkan pò sinimá pọ̀. ṣe wá rí tí orin kíkọ ó ṣe pàtàkì <laughs> nítorí ẹ mọ̀ ẹgbàmíláyè kì í sọ òyìnbó wọ́n ní art has different forms mm. different forms of art mm. and one of the most uh, one of the longest or eléyìí tó ti pẹ́ jù ọ̀nà tí a fi máa ń fi àṣà lé àṣà ta máa ń láti ọwọ́ bàbá dé ọmọ òun ni orin. Hmm. Hmm. àwọn òyìnbó pé kíní kan ní folklore folktales hmm. nígbà yẹn àlọ́ o àlọ́ àlọ́ àlọ́ síbí lọ láti bí ó orí ti bẹ̀rẹ̀ àwọn orin wọ̀nyẹn làwa máa ń mọ̀ tá a máa ń yọ nínú ẹ̀ tó máa ń di ìtàn. Hmm. now nínú eré sinimá tí a bá fẹ́ wo eré sinimá kan nísìn tó máa ń ṣe bẹ̀rẹ̀ tó máa bẹ̀rẹ̀ pẹ̀lú orin bíi mo fẹ́ wá orin kan tí ó ti pẹ́ tó bá fi orin Àyìndé Barrister bẹ̀rẹ̀ a ti máa wò gbókè orin Àyìndé Barrister àwárí bíi rúfù ṣe lọ nìbàdàn hmm. a ti máa wò pé timeline kan leléyìí orin tán kọ ibi tá à ń wò ó ṣeé ṣe kí fíìmù tá à ń wò yìí o àbí sinimá tá à ń wò yìí kó ti jẹ́ pé ninety something ló ṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀. tábàdẹ̀ ń wo fíìmù nísìnyí tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú àṣàkẹ́ àti hmm. hmm. mọ̀ pé àti mọ̀ pé kò pẹ́ ní orin ti bẹ̀rẹ̀ so wọ́n ti fi orin ṣàpèjúwe àsìkò nínú ìgbà tí a wà ah, oh. ah. Ah. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìwọ́n ń pè ní setting hmm. wọ́n máa ń fi orin establish setting nínú sinimá at the same time orin máa ń jẹ́ ká mọ àṣà ẹni tá à ń wò hmm. tá wà nínú ilé kan sìn tó máa ń play orin bíi hip hop nínú ilé láì tíì rí àpẹẹrẹ àwọn kárátà tó wà nílé yẹn àti mọ orúkọ tá a fẹ́ rí nínú ilé ilé mm. irú àwọn èèyàn tó ń jẹ́ mm. nígbà míì dẹ̀ni náà orin ò kí ń bá eré tó ń ṣẹlẹ̀ nínú sinimá mu tí n bá padà sí Hollywood for example ó ní àwọn genre kan tó máa ń pè ní action thriller ọ̀rọ̀ tó bá ń pààyàn lọ́wọ́ kẹ́ má bàa gbójú kúrò lórí screen. Mm wọ́n máa fún yín ní àwọn orin kan tí ò ní jẹ́ kí kí ìṣe yẹn kó wà tú gọ́ọ̀rì mm. iṣẹ́ orin náà nìyẹn mm. so èèyàn ò lè yọ orin kúrò nínú sinimá kò ṣeé yọ. Mm. Hmm. àwàdà ṣíṣe wa ń kọ́ ṣe rí ọ̀rọ̀ orin ká gbà wípé a lè yọ orin kúrò nínú sinimá torí bá a bá ṣe bá a bá kọ orin náà àwọn olórin wa báwọn náà bá ṣe orin wọ́n bá fẹ́ ṣe fídíò ẹ̀ síta. Mm àwọn náà lè mú oríṣiríṣi àwọn ọ̀nà ká máa fi máa pa mm. ìtàn nígbà tí wọ́n bá ń ṣe àwọn fídíò fún orin wọn kí wá ní ọ̀nà ti àwàdà ṣé dandan ni kí àwàdà wà nù eré ṣíṣe ni. ṣe rí tó bá ní ká sọ̀rọ̀ eré ṣíṣe o mm. tí àwa ṣe mọ̀ bí eré ṣíṣe ṣe jẹ́ mm. àtẹni tó bá kọ́ eré ṣíṣe ní ilé wọ́n máa ń sọ àwọn genre of literature nígbà yẹn wọ́n máa sọ drama wọ́n á sọ comedy. comedy ṣẹ́rí in fact ní bí fíìmù ṣe débi tó dé yìí kọ́mẹ́dì ló fi bẹ̀rẹ̀ àwàdà ni fíìmù fi bẹ̀rẹ̀. àwàdà ni wọ́n fi bẹ̀rẹ̀ sinimá. àwàdà ni sinimá fi bẹ̀rẹ̀. inú àwàdà láti máa sọ pé wọ́n ní inú eré láti máa mú tọ́ sitcom. bẹ́ẹ̀ni so most of these things tẹ̀ ń wò ni pé àwàdà ló jẹ́ ká wò pé ah, eléyìí tí bọ́bọ́ yìí fi ń ba eléyìí ṣeré tó bá bínú sí ń kọ́ kí ló máa ṣẹlẹ̀ and if tẹ́ bá wo gbogbo genre tó máa ń tá máa fi ń ṣàpèjúwe kan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé àti ní àwùjọ wa satire hmm. comedy hmm. gbogbo ẹ̀ comedy náà sì ni hmm. nítorí inú eré láti lè pàṣẹ mẹ́sẹ̀jì tá a fẹ́ pass tá a ní ṣèjọba tá a ní ṣẹnikẹ́ni. tá a ní ṣẹnikẹ́ni ó dáa ká má bàa wá ṣe gbogbo àwọn aráalé tí wọ́n ń bẹ tí wọ́n ń wò wá ẹ wo àlejò méjì ń bẹ ń bí o st dairo ẹ di orúkọ yẹn mú kẹ ẹ tọ́jú ẹ bì kan yóò padà wúlò fún yín ẹ jẹ́ asáré dúkè lọ́hùn ná ká gbọ́nra jìgì díẹ̀ bá a bá padà dé bóyá orin wúlò nù sinimá ni o bóyá àwàdà wúlò nù sinimá ni o àti pàápàá àwọn ọbọ gangan ni st dairo ni wọ́n ti ṣe àwọn iṣẹ́ sẹ́yìn tá a lè padà lọ láti kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ á padà mú jáde bá a bá padà dé ojúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú ẹ wò ó orin eré àwàdà kẹríkẹrí mẹ́tẹ̀ẹ̀ta ó mà wọnú ara wọn ni. Hey! tẹ bá rí ìṣọwọ́ tí àlejò wa fi ń fọ gbogbo ẹ̀ tó ń tu yẹ́bẹ́yẹ́bẹ́ èyí tẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò tẹ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀ ṣé kí wọ́n sọ pé wọ́n ti ní ìsìn báyìí. àmọ́ ah, ètò lè tún wò tó bá ti di déédéé agogo méjìlá òwúrọ̀ ní òru èní ẹ lè tún wò tó gbogbo eléyìí tẹ ti bí ìsẹ́yìn yẹn ẹ tún wá padà pàdé àlejò wa ṣì wà lórí ètò lórí ètò Ojúmọ́ Ire àlejò wa st dairo olúwaṣẹ́gun ògúndáìró wọ́n sì wà lórí ìjókòó lọ́wọ́lọ́wọ́ àwọn ni a ti ń bá sọ̀rọ̀ lórí eh, kí ni ipò orin àti àwàdà nínú eré sinimá àgbéléwò ẹ wo nǹkan kan wà o táwọn èèyàn máa ń sọ káàkiri wọ́n máa ní ẹ eh, ah, a bá ti lè gbórin báyìí àti mọ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ nínú fíìmù yẹn. kì í ṣe irọ́. ẹ jọ̀ọ́ ṣé ìyẹn tọ́nà. ayé orin ọ̀tọ̀ hmm. ayé fíìmù ọ̀tọ̀ téèyàn bá ń kọ orin tá a bá lè mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù pẹ̀lú orin yẹn fíìmù kan la wá wò ó hmm. orin la wá music video la ṣe torí <laughs> téèyàn bá kọrin lóòótọ́ náà ó máa ṣe fídíò hmm. tá a bá dẹ̀ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú orin by watching the video orin la wá wò music video la wá ṣe hmm. ó yẹ kí orin sọpọ́tì fíìmù ni same way tí music video ṣe máa ń sọpọ́tì orin because tẹ́ bá wo music video nísìn nǹkan tó ń kọ lórin nígbà míì kọ́nà máa ń ṣò fún wa nínú fídíò kò lè bá dọ́gba orin lè máa sọ ìtàn míì fíìmù music video tá à ń wò á máa sọ ìtàn míì téèyàn bá ń ṣe fíìmù a máa ń fi orin assist fíìmù ni for so many purposes but kì í ṣe pé torí a fẹ́ fi orin sọ fíìmù hmm. tá a fẹ́ ṣe yẹn ká lọ ṣe opera. Hmm. kí èèyàn kúkú sọ̀rọ̀ ẹ̀dẹ́rẹ́ tí ó mọ̀ forin mọ́ ṣe sinimá ká máa ṣe eh, eh, music drama àbí kí ni wọ́n pe kí ni wọ́n ṣe lórí stage play náà ni opera náà. music drama náà ìtẹ̀mí fẹ́ bí ẹ sì da ìró ni pé iṣẹ́ kíkọ sinimá sílẹ̀ yìí hmm ṣé èèyàn lè kọ. bẹ́ẹ̀ni ó ṣe é kọ ó dẹ̀ wà ó ṣe kókó kéèyàn kọ hmm. ìdí tó fi ṣe kókó ni eléyìí nígbà tèmi náà bẹ̀rẹ̀ sí kọ sinimá mo kàn máa ń kọ ni ìtàn wà lórí mi ó pọ̀ mo fẹ́ kọ màá jókòó màá kọ débi kan màá wò pé ah kí ni mo ń ṣe iná ibo mo ti dé ó ti dàrú ó ti dàrú mọ́ mi lójú ibo ló yẹ kí n ti bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú kákan máa kọ eré ká máa kọ story then ẹ̀gbọ́n mi kan wá pè mí gbà kan pé wá òun tiẹ̀ fẹ́ ṣe fíìmù kan ẹbí wọ́n máa ń kọ story ní tiẹ̀ bá mi kọ fíìmù ìyẹn ò lè ṣèbí ká ti kọ fíìmù ni mo bá gbé báírò lóòótọ́ mo bẹ̀rẹ̀ sí kọ fíìmù then ó wá ní ìpàdé tó wá ṣe pẹ̀lú àwọn kámẹ́rámánì ẹ̀gbá yẹn ó wá pè mí pé kí n wá síbẹ̀ mo wá síbẹ̀ ó wá ní story tá a fẹ́ kọ̀dà mo wá fi hàn wọn àwọn yẹn wá wò abú sẹ́yìn. ọwọ́ rẹ̀ <laughs> wọ́n ní story ẹ̀ dùn but story tó kọ fíìmù kan ló kọ fún. now there is storytelling there are different mediums of story èèyàn lè kọ eré fún drama lórí rédíò hmm. èèyàn lè kọ eré fún advert èèyàn lè kọ eré fún fíìmù fíìmù tó wá pé oríṣiríṣi hmm. eré tí èèyàn máa kọ fún action ó máa yàtọ̀ sí eré tí yẹn máa kọ fún family drama mm, mm. gbogbo yẹn kọ́ lọ everybody mọ̀ èmi kàn kọ story ni mm. mo tún wá kọ story a tún wá ní different um, ways tí wọ́n fi máa ń kọ story wọ́n á pè ní format ọ̀nà tí story máa ń wà format radio drama ó yàtọ̀ sí format tv ó yàtọ̀ sí format advert gbogbo wọn yẹn èmi kàn mú microsoft word ní tèmi. iriri káṣá lẹ gbogbo ẹ̀ papọ̀. èmi wá ṣe nǹkan tó yẹ kí ọmọlúwàbí ṣe wọ́n á béèrè pé ẹ jọ báwo náà ṣe ń kọ́. Hmm. ìbéèrè tó yẹ kí gbogbo ọmọ tó bá lọ́gbọ́n lórí ọmọ tó bá ní ìmọ̀ ọmọ tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tó fẹ́ dàgbà tó fẹ́ gòkè àgbà lẹ́nu iṣẹ́ tó bá ń ṣe àgàgà ìwọ tó bá fẹ́ máa kọ́ sinimá ìbéèrè tí wàá kọ́kọ́ bira rẹ̀ ni wípé yàtọ̀ sí wípé mo ní ìtàn kan lórí tí mo fẹ́ gbé kalẹ̀ tí mo fẹ́ káwọn èèyàn jókòó sílé kí wọ́n kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ báwo gangan ni wọ́n ṣe ń ṣe kinní ọ̀hún hmm ìyẹn wá darí mi padà sí àwọn ìbéèrè tẹ́mi fẹ́ béèrè á tó bí ọdún mélòó tẹ́ ẹ ti wà nídìí iṣẹ́ ká máa kọ ìtànkálẹ̀ yìí. á ti tó bí ọdún mẹ́jọ. eight years á sì ti tó bí sinimá àgbéléwò mélòó tẹ́ ẹ ti kọ. Hmm. ṣé wàá mọ̀ pé sinimá ó yàtọ̀ sí tv ó yàtọ̀ sí tv ó yàtọ̀ ó pé oríṣiríṣi gbogbo ẹni tó bá ń kọṣẹ́ ló máa wù kó kọ sinimá ògùn ẹni tó bá kọṣẹ́ kọ́ ló ń kọ́ sinimá. ó máa ẹlòmíì máa ń ní luck àti jẹ́ pé sinimá ló kọ́kọ́ bọ̀ ó máa ń rẹ̀ kó kọ́kọ́ kọ́ sinimá ìdí nìyí tíyàn bá fẹ́ ṣe fíìmù wọ́n máa ń pe kíní kan ní budget gbogbo film ló ní budget yẹn ìwọ tó ò tí ì kọ́ṣẹ́ tíyàn ò tí ì mọ bí iṣẹ́ ọwọ́ ṣe rí mo lè fún ẹ ní kí wọ́n fẹ́ ṣe fíìmù one million mo lè fún ẹ kó kọ́ tí wọ́n fẹ́ ṣe fíìmù two million mo lè fún ẹ kó kọ́ tí wọ́n fẹ́ ṣe fíìmù five million màá wẹ́ni tó ti kọ́ṣẹ́ one million two million hmm. lẹ́ẹ̀rí hmm. àyàfi tó bá jẹ́ ọ̀rẹ́ mi tàbí ẹnìkan sọ pé ah ó dáa gbé fún so tí n bá fẹ́ ṣe sinimá budget tí mo fẹ́ lò àbí tẹ́ni tó fẹ́ ṣe fẹ́ lò lè less than a hundred million hmm. wàá ti ní àwọn kan tó ti ṣe. Mm tó o ti kó èrè ẹ̀ wọlé ká tó gbéṣẹ́ fún ẹ. Hmm. Hmm. Hmm. kíkọ́ báyìí ni mímọ̀. ọmọ fi ní ó poríṣiríṣi ká kọ́ṣẹ́ sinimá ó yàtọ̀ sí ká tv ó dẹ̀ yàtọ̀ sí ká youtube. ìyẹn ti youtube tún yàtọ̀ digital tv nìyẹn. ah digital tv iṣẹ́ digital tv yàtọ̀. ok tí wọ́n á ní ká wò ó ní gbogbo àti sinimá o àti tv o àti youtube o á tó mélòó tẹ̀ ti kọ́ tàbí kẹ̀kẹ́ tiẹ̀ dárúkọ àwọn nǹkan kan tó yẹ pé dárúkọ máa rántí ah so ẹ̀yin lẹ kọ́ àwọn wo. ti fún tv mo kọ my name is Eze ìyẹn ṣì ń play lọ́wọ́ ní Africa Magic Urban nísìn. ah. no so oh. let's skip the channel. oh okay ah, yeah, okay okay okay sorry for that. okay. action. Okay. fún ìyẹn mo ti kọ my name is az mo kọ roses and flowers mm. mo kọ johnson mm. mo ṣiṣẹ́ pẹ̀lú siblings and i. Oh. my siblings and i. mo ṣiṣẹ́ oh. pẹ̀lú siblings and i mo ṣiṣẹ́ pẹ̀lú mo fẹ́ máa rántí àwọn orúkọ. ayé báwọn olóyìnbó ló dàbí ẹni pó pọ̀ jù bẹ́ẹ̀ máa ń kọ ẹ jẹ́ kí n tún wá sọ lẹ́yìn ẹ mọ̀ pé ẹ tẹnumọ́ nǹkan kan lẹ́ẹ̀kan pé ẹ wá béèrè pé báwo náà ṣe ń ṣe hmm. ṣé ó wá jẹ́ pé ìyẹn padà lead yín padà sí film school ni àbí ẹ̀kọ́ lábẹ́ èèyàn kan tẹ̀lé pé lọ́gàá yín. ṣe wá rí nǹkan tí iṣẹ́ creativity fi dùn nìyẹn ìgbà tí mo béèrè ọgbà yẹn ní nǹkan tóun lè ṣe fún mi òun ní àwọn òwe kan tí èmi lè kà ó ó send òwe yẹn fún mi mo kà wọ́n yẹn kà wọ́n yẹn kà wọ́n yẹn ìwé yìí dùn jẹ́ kí n lọ sí orí ẹ̀rọ àgbéká internet kí n bẹ̀rẹ̀ sí wá bọ́n ṣe ń ṣe odò internet mo rí one or two díẹ̀ díẹ̀ wọ́n dẹ̀ máa ń sọ kí ni nǹkan òyìnbó ní practice makes perfect ni mo ṣe bẹ̀rẹ̀ sí kọ́ màá tún wo ṣé nǹkan tí mo kọ ṣó bá nǹkan táwọn ilé ẹ̀kọ́ mu. Hmm. now nǹkan tí wọ́n máa ń ṣẹlẹ̀ ní Nollywood for example ni pé kò kò sí community tẹ̀sí rí script script ni ìwé iṣẹ́ tàbá ti kọ tán tẹ́ ti máa rí script kà wọ́n sì pò máa ń tọ́jú script wọn. yeah and àwa lórí tv anyway so ẹ̀pọ̀lọpọ̀ máa ń tọ́jú tv um, eh, script torí one or two reasons but script máa hard àti rí unlike access tí wọ́n máa ń rí sí hollywood so most people tẹ́ bá rí tó kọ́ screenwriting hollywood scripts ni wọ́n kà now ó ní ìgbésẹ̀ téèyàn máa ń gbé téèyàn bá ń kọ́ṣẹ́ Hollywood ó yàtọ̀ sí ìgbésẹ̀ téèyàn máa gbé téèyàn bá ń kọ́ṣẹ́ Nollywood. ẹ dákun torí àsìkò wa torí àsìkò wa sẹ́yìn lè kọ́ ọ̀yàn bí wọ́n ṣe ń kọ ìtànkálẹ̀ báyìí bẹ́ẹ̀ni mo lè kọyàn. ẹ lè kọyàn dáadáa tí ó sì dángájá. Ah, ah, bẹ́ẹ̀ máa kọ́ṣẹ́ o. Ah, mo fẹ́ kọ́ṣẹ́ bí mo ṣe wà yìí gbogbo iṣẹ́ mo fẹ́ kọ́ṣẹ́ bí one billion bí mo nídìí iṣẹ́ ká máa kọ ìtànkalẹ̀ yìí ṣé ó jẹ́ iṣẹ́ tí èèyàn lè fi sọ pé gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin o iṣẹ́ tèmi fi ń ṣe tí mo fi ń jẹ tí mo fi ń bọ́lé tí mo fi ń bọ́ aya bọ́ ọmọ bọ́ ẹbí òun náà ni iṣẹ́ sinimá tí mò ń kọ́ lẹ̀. Hmm. ìdáhùn sí ìbéèrè yẹn pé sí ọ̀nà méjì ó pé sí ọ̀nà méjì torí pé a máa tí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ tó fẹ́ pè ní iṣẹ́ àṣìlá ó máa lóye ọdún tó ti fi ṣe. tó ti fi ṣe sẹ́yìn. bẹ́ẹ̀ni kẹtọ́ ní is a successful businessman kì í ṣe hmm. òrùmọ́jú o hmm. máa ti ṣiṣẹ́ nínú iṣẹ́ tó máa ṣe ló ti máa pàdé àwọn èèyàn tó yẹ kó pàdé ló ti máa kọ́ ẹ̀kọ́ àwọn tó yẹ kó kọ́ ló máa tiẹ̀ tiẹ̀ tiẹ̀ tó àfi débi tó àti dé lọ́wọ́ tá a dé yín sìn ṣé èèyàn lè máa jẹun pẹ̀lú iṣẹ́ kíkọ sinimá bẹ́ẹ̀ ni o lè fi jẹun ṣùgbọ́n ṣó jẹ nìkan ló fẹ́ jẹ ẹ̀ Kai, hmm. sóúnjẹ nìkan là á jẹ ni ṣáà ní wà nǹkan míì tá a ṣe ohun mi kì í sì máa jẹran yìí lọ lẹ́nu mi ah, àmọ́ àkókò fi bẹ́ẹ̀ sí àkókò náà ni wàhálà àmọ́ ṣe ṣe kinní kan fún mi bóyá bíi oṣù tó ń bọ̀ bóyá ṣe lè ráàyè wá kẹ́ ẹ padà wá ká wá tún kinní ọ̀hún fọ́ kalẹ̀ pátápátá. kò sí wàhálà tó bá pè mí. <laughs> torí èmi mọ̀ pé lẹ́yìn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ la máa gbà láti ilé táwọn èèyàn máa máa béèrè oríṣiríṣi ìbéèrè tá a dẹ̀ máa fẹ́ kẹ́ padà wá láti wá dáhùn. st dairo adúpẹ́ adúpẹ́ pé òkú pè yín ẹ dá wa lóhùn àmọ́ ẹ jẹ́ àdúkè lọ́hùn ká lọ wo bójú ọjọ́ ṣe rí bàbá wa padà dé a tún wá máa tẹ̀síwájú lórí ojúmọ́ ire ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ ire ojúmọ́ ire náà ni o ẹ ẹ gbogbo ẹ̀yin tẹ́ dúró ẹ ti gbádùn àlejò wa ẹ ti gbọ́ gbogbo nǹkan tó sọ mú dẹ̀ mọ́ pé ẹ ti mú nǹkan kan tàbí méjì ẹ ti mú dání tẹ́ẹ̀dẹ̀ ní fi jẹun láéláé Anna Adéníkẹ́ Babátúndé náà ló ṣì wà lórí ètò yìí pẹ̀lú Akínyẹmí finest lókè òkun wọ́n ti mọ̀ ẹ́ ní ah, ó dáa kéèyàn popular o ah, ah, ó ga láti òkè òkun wọ́n dẹ̀ send message sí mi pé finest bọ̀bọ̀ ah, ah, kódà àwọn ọ̀ràn tí akínyẹmí mọ́ finest he eh, ó lágbára. báwọn èèyàn bá béèrè orúkọ mi lọ́wọ́ mi ti máa sọ pé orúkọ báyìí báyìí báyìí mò ń jẹ́ àmọ́ finest boy lẹ́ máa padà fún wọn nírọ̀ wọn á lórúkọ gidi ẹ̀ làwọn ó dáa mo fi yín lẹ̀ nígbà bá fi máa ríjọ méjì bẹ́ẹ̀ oníkálùkù ti ń pe finest mo fáìn jù kì í ṣẹ̀bi èmi náà ẹ sáà káàbọ̀ àti gbogbo ojú ọjọ́ ṣe rí ẹ dákun ẹ má sọ ẹ má fi gbígbọ́ ṣaláì gbọ́ ibi tó bá yẹ kẹ́ ẹ lọ kẹ́ ẹ mú umbrella dání ẹ mú un dání ẹni ó bá yẹ kó wọ rọ́bà slippers jáde ńlé tó bá lọ wọ sùwéèdì ọ padà àwọn sọ pé ah, mo dẹ̀ ra bàtà yẹn ní one billion ìwà mọ̀ tí tó fi jẹ́ kójú pa báyìí. táwo ojú ayélujára kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tá a tún fi lè kọ́ra wa lẹ́kọ̀ọ́ lónìí o hmm. as usual mo tún ti rí mú he wọ́n á bá mi rétí yẹn hmm. wọ́n á bá mi rejoin yẹn hmm. later ìròyìn kan jáde lọ́sẹ̀ tó kọjá nípa ọmọdébìnrin kan tí wọ́n ní òun àti ọkọ àfẹ́sọ̀nà rẹ̀ tí wọ́n ti ń fẹ́ra fún bíi ọdún mẹ́ta wọ́n ní wọ́n ń wà wọ́n rí hmm. wọ́n bá ní tá a bá tọpasẹ̀ bá a bá délé arákùnrin à á padà bá ń bẹ̀. wọ́n ní wọ́n wá arábìnrin títí títí ìpínlẹ̀ Èkó ló ti ṣẹlẹ̀ ní àdúgbò àwọn olówó ní orí áíláńdì òun ni wọ́n ní kinní ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n wà wà wà wọ́n rí nígbà wọ́n máa padà wá tọpinpin ẹ̀ débẹ̀ wọ́n ní wọ́n bá ọkọ̀ arábìnrin yìí níwájú ìta àkọ́kọ́ ẹ bá ń fi ṣe lé ní mm. ọkọ̀ arábìnrin ọ̀hún ọmọdébìnrin mo pé o wọ́n wá bá ọkọ̀ rẹ̀ níta kọ́kọ́rọ́ ọkọ̀ ń bẹ lórí mọ́tò mm. Mm. kọ́kọ́rọ́ ọkọ̀ ń bẹ lórí mọ́tò wọ́n ní wọ́n gbá géètì ilé arákùnrin ọ̀hún gbàgbàgbà kò sílẹ̀kùn ah, ah. wọ́n lọ àgọ́ ọlọ́pàá wọ́n lọ fẹjọ́ sùn wọ́n padà wá wọ́n ní gbogbo àwọn eh, ẹ̀ṣọ́ aláàbò tó ń wà nínú ẹ́stéètì hmm. tí wọ́n wá arábìnrin ọ̀hún wá hmm. wọ́n ní wọ́n tẹ̀lé wọn débẹ̀ wọ́n bá gbé àkàbà wọ́n gbé tí ògiri wọ́n wọnú ọgbà nígbà wọ́n máa wọnú ọgbà káìkàìkàì hmm. ìkúnlẹ̀ abiyamọ wọ́n ní òkùtù arábìnrin ọ̀hún ni wọ́n bá nínú ọgbà náà tó jẹ́ pé àwọn ẹ̀yà ara ẹ̀ kan ti kú òun bẹ́ẹ̀ eh nígbà táwọn kan máa dáhùn lórí ayélujára wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé oníbàràǹdà àbí àwọn oníjìbìtì yàwúyàwú òun ni ọmọdékùnrin ọ̀hún tó wá jẹ́ pé ó ti yọ ẹ̀yà ara aya àfẹ́sọ̀nà ẹ̀ láti fi ṣe oògùn kinní kan ṣùgbọ́n èyí tó wá ṣe mí ń kàyéfì ń bẹ̀ ni wípé ọmọkùnrin yìí jáde òun fúnra ẹ̀ sọ̀rọ̀ lórí ayélujára wípé kí wọ́n má bínú wípé èṣù ló yà òun lò wípé ṣe ni èdè àìyedè bẹ́lẹ̀ láàrin òun àti obìnrin ọ̀hún kódà ìyá ọmọ ló ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wípé èdè àìyedè ló bẹ́lẹ̀ mí ìdẹ̀mùgbà tí bèbí lọ mọ́ bẹ́ẹ̀ ìgbà tó mọ́ bẹ́ẹ̀ la wá ń jà ìdáhùn tèmi ò rí ń bẹ̀ ni wípé ta ló wá fá ojú ara obìnrin yìí lọ mm-hmm. tá ń gé àwọn ẹ̀yà ara ẹ̀ tí ò sí ń bẹ̀ tá ń gé e lọ tá ọmọdébìnrin à mo bá ara wòran ọmọdébìnrin ó mọ̀ fáyín o ó mọ̀ fáyín o àmọ́ ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí e, ibì kan tèmi kan gbà wọ ọ̀rọ̀ yẹn ni wípé bá ń fẹ́ra wa ẹ jẹ́ á máa mọ̀ wá ara wa torí ìbínú ò lẹ́sẹ̀ ńlẹ̀ o kò dẹ̀ mọ̀ pé olówó òun kò ní àṣàn kákan tiẹ̀ wá gbà wípé kì í ṣe pé bóyá ó fi ọmọ ọlọ́mọ ṣe oògùn kinní kan ẹjọ́ ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ìdábẹ́lẹ̀ hmm. èyí obìnrin yọ̀bẹ hmm ṣé ká wá pè é self defence ni tó fi gbẹ̀mí ọmọ lọ́mọ. tó bá gbẹ̀mí ẹ̀ ṣé ara self defence náà lórí tó gé apá tó gé àti ojú ara tó fà lọ àti gbogbo ohun tó fà lọ ṣé self defence náà ni. bá a ṣe wá rí èsì sí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn èmi ò wá mọ̀ ah. báyìí torí ọmọkùnrin ti ní pé kí wọ́n wá mú òun o ó lóun ò ní kí wọ́n wá mú òun ó lóun ti mọ̀ pé bóun ṣe wà é kéré mọ́ ń jẹ́ òun náà máa padà lọ sí i ṣùgbọ́n ó ṣe ń ṣe mí ń kàyéfì ṣùgbọ́n kò wá sẹ́ni tó máa dáhùn ìbéèrè mọ́ tó róbìnrin ọ̀hún ti lọ ká máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọmọdé wa obìnrin ní hmm. ẹjọ́ hmm. èmi ò ní ẹ mọ̀ fẹ́ olówó hmm. ẹ gbọ́ mi dáadáa èmi ò ní ẹ mọ̀ fẹ́ ẹni tó nífọ̀n tó lè kanná ṣùgbọ́n ìbínú ẹ̀já yọ sẹ̀gbẹ́ ibì kan mi ò fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo nǹkan míì tó so mọ́ pé à ń fẹ́ra à ń jà à ń para ẹni ìfẹ́ sọ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ìbínú láàárín ọkọ àti aya torí bíbínú bá bẹ̀rẹ̀ lóòótọ́ bọ́kọ bá yọ ọ̀bẹ tíyàwó yọ àdá ọwọ́ ẹnìkan lè ju tẹnìkan lọ kì í sì ṣe ojú kan di kíní tí ń ṣẹlẹ̀ oríṣiríṣi la ti gbọ́ agbọ́tò obìnrin kan lóǹdó náà tóun náà tó fi ó dìídì gbé fóònù báyìí tó fi fóònù pé ẹnìkan tó rò wípé ó ń bá òun fẹ́ ọkọ tó ní kó máa bọ̀ kó wá bá òun ṣọ́ọ̀bù àgbà tó gbómi kaná tó dà á lé ẹni ẹlẹ́ni lórí hmm. ìbínú ìbínú ìbínú ò dá nǹkan tètè hmm. mọ́wọ́ kúrò lẹ́rán àbámọ̀ ò dá nǹkan ibi orí dání sí làágbé tèmi tìrẹ làájọ ṣé ó dọwọ́ wa ta kọ́tàbó ṣé rí ìṣọwọ́ tí àwọn èèyàn ṣe máa ń bínú gbà mí ó dàbí ọmọdébìnrin kan tí mo bá sọ̀rọ̀ lóòrọ̀ yìí mo ń ṣàlàyé fún un pé torí òun sọ pé wọ́n yẹ máa sọ fáwọn don't fight don't fight don't fight ó wá ń jẹ́ kó wá kóun máa káwọ́ sínú tó yẹ pé àwọn ẹgbẹ́ òun tó bá ṣe nǹkan tó yẹ kóun ti sọ̀rọ̀ hmm. Hmm. òun ò ní lè sọ̀rọ̀ mo wá sọ fún pé èmi náà máa sọ fáwọn ọmọ mi pé má jà o àmọ́ nígbà tó dé level kan tí mo rí pé má jà má jà yẹn ti fẹ́ máa sọ wọ́n di ọ̀dẹ̀ mi máa sọ fún wọn pé tó bá ti di ọ̀rọ̀ ọjà jà padà o àmọ́ tètè sá síta sá síta níbi tẹ́rọ wà bóyá lọ bá tíṣà bóyá kó lọ bá sí ní ọ̀kan àbí kó lọ ṣe kinní kan má dúró sí ojú ibì kan pé wá ń jà ẹ wá ń pa ẹ wá ń fọra yín nìkan ẹ̀jẹ̀ wá ń yọ ó ń ṣe kinní kan tètè sá síta kó pariwo ẹgbà mímì ìfẹ́ jà òun ló ń jà o. ṣé ẹ rí ọ̀rọ̀ ìbínú ọ̀rọ̀ ìbínú nǹkan kan ṣẹlẹ̀ sí mi náà fúnra lára tèmi ń jọkàn ilé ara tèmi ni ni arábìnrin ọmọ arákùnrin ni ọmọdé báyìí tó bá pè mí tó ní àfáìnẹsẹ jọ mo fẹ́ rí yín balọ̀ba òun lálàá sí mi pé kí n má jà hmm. kí n má bá èèyàn ta kí n má bá àyàn rẹ̀ ṣe gbọ́n mi sí omi òtó mo ní mo gbọ́. àárín èrò ló ti pè mí jáde o àwa tá a jókòó ń bẹ̀ á tó bíi mẹ́fà tọmọ yìí dẹ̀ pè mí bọ́ sẹ́gbẹ̀ẹ́ pé ká lọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbínú o nígbà wá sọ̀rọ̀ ìbínú ọ̀hún tán àjọ wa ń padà bọ̀ láti ta kájọ wa bọ́ sínú ọgbà níbi tá a ti jọ pera bọ́ọ̀ta ẹnìkan bá sọ̀rọ̀ ránṣẹ́ sí ọmọdékùnrin ọ̀hún kí ni ká sì wá gbọ́ pé ọmọ ọkùnrin tó sọ fún èmi fúnra mi pé kí n mọ́ jà kí n mọ́ ta ojú ẹsẹ̀ ń bẹ̀ ló da yánpọnyánrin ilẹ̀ débi tí wọ́n padà gba ẹ̀jẹ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ o mo wá káwọ́ gbéra mo dúró lẹ́yìn báyìí pé àti ìwà lọ làjà ni ẹni sọ fún mi fúnra ẹ̀ pé kí n mọ́ jà òun ló ń jà tí wọ́n ń gbẹ̀jẹ̀ lára ẹ̀ yìí hmm, hmm, hmm. dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ dẹ́ẹ̀dẹ́ mẹ̀ràwọ́ mi ò mọ túmọ̀ ẹ̀ bọ̀ dẹ́ẹ̀dẹ́ ibẹ̀ mo dì í mú ẹ ṣe dẹ́ẹ̀dẹ́ <laughs> ẹ ṣe kíní ọ̀hún díẹ̀ hmm. díẹ̀ bẹ́ẹ̀ ọmọ àlè ni máa ń rínú tí ò ní bí o ọmọ àlè èèyàn náà ni wọ́n máa bẹ̀ tí ò ní gbà tó bá ṣeé ṣe tínú bá ń bí ẹ̀ tán bá ń ṣe nǹkan tínú fi ń bí ẹ tètè kó bàtà ẹ báyìí pẹ́pẹ́pẹ́ kò japa o bẹ́ẹ̀ni japa torí òfin tẹ bá wo àwòrán òfin wọn ní ó bojú báyìí hmm kò rọ́tù kò mọ anybody ló jẹ́ bẹ́ẹ̀ kò rọ́sì ìdà tó gbé dání yẹn kò sẹ́ni tí ò lè fi gé hmm. ìwọ má wàá jẹ́ kó o bọ́ sọ́wọ́ ojú dà òfin o hmm. ẹ dákun gbogbo ọmọ kóòtù òjíire tó ń láǹfààní àti máa gbọ́ mi lónìí mò ń fi àsìkò yìí mo fi ń bẹ̀ yín wípé bẹ́ẹ̀ bá rí jà ẹ̀ máa jápa ìjà kò dọ́là. Hmm. ìjà ò dọ́là o mo wo àtẹ̀jíṣẹ́ kan tí wọ́n fi sí orí afẹ́fẹ́ nígbà kan odindi oṣù kan mi lè sùn hmm. tí bá ti lè di ojú báyìí àwòrán yẹn ni mò ń rí ọmọléèwé méjì ló ń bára wọn já obìnrin lẹ́ra àwọn méjèèjì ọwọ́ kan wá jù kan lọ látàrí pé aṣọ tí yẹn wọ bó ṣe ń ká sókè yẹn ń fi ọwọ́ kan fa aṣọ fọwọ́ kan já ìkejì wá ráyè mú mọ́lẹ̀ ní tó máa ṣubú sílẹ̀ báyìí ló ń kó ẹ̀ṣẹ́ fún ló ń ṣe èyí tí yẹn máa fi jà padà bí kò ti dànù aṣọ ló ń fọwọ́ bò ló ń dù tí tí yẹn fi àwọn èèyàn ṣáà lọ pe tíṣà fífà tá máa fà gòkè báyìí tó ní kò ń dìde bó kò ń mú ìpá ìgbàyà aláyà ẹ̀ bọ́mọ yẹn ṣe kú nìyẹn gbogbo ń tà sọ yìí láàrin ìṣẹ́jú márùn-ún ó dín ní oṣù kan mi lè sùn mo ní ta ló sẹ́ǹdì kìíní sí mi torí ẹ̀ mo pé àwọn ọmọ mi mo fi hàn wọ́n ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ o ẹ má jà tó bá ti dọ̀rọ̀ ìjà ní kò sá síta máa pariwo I don't want to fight you kíákíá kò má ẹ wo a ti sọ sí wa lẹ́ni tọ̀ ìjà ò dọ́là o tó bá ti rí nǹkan bínú kọ́lọ̀ wa bẹ́ ẹ ṣe kò réyìn ẹ̀kan sọ pé ó ti tó ń bẹ̀ ah! tètè yá sọ pé ah! ọpẹ́lẹpẹ́ kàtẹ́ wá ní pé ò mọ̀ jájá sọ pé ọpẹ́lẹpẹ́ lágbájá o tí màá ṣe lágbájá tó bẹ̀rẹ̀ bẹ̀ irọ́ ni o ò fẹ́ fi yẹn jápa ni o kíá kò ti jápa. bá a gúnyán nú ewé bá a ṣe bẹ̀ẹ́ nú èpo ẹ̀ pa ẹni tí ó yó wọ́n ní ó yó ẹni tí ó mọ̀ pariwo ó oh gọ̀ọ́dì kí ni yóò kàn mí àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n ṣòdìdí patí tí wọ́n pa màálù mẹ́wàá àwọn tí ò ní jẹran wọn ò ní jẹran bá a ṣe sọ tiwa lónìí àwa lérò pé ẹ̀yin rí nǹkan kan tẹ́ ẹ lè gbámú ńbẹ̀ látòrí àlejò wa tó fi dórí tiwa náà ẹ má gbàgbé pé ẹni wá lè pàdé wa lórí gbogbo ìtàkùn ayélujára pátápátá látòrí Instagram dé Facebook Twitter Threads uh, Threads àbí kí ni à ń pè owó ránṣọ <laughs> tírẹ́ẹ̀sì tòun ti youtube gbogbo ẹ̀ náà lẹ́ lè pàdé wa ń bẹ̀ orísun tv bẹ́ẹ̀ bá wá rí wa wò láago mẹ́jọ àárọ̀ tá à ń ṣe bó bá da aago méjìlá òru àtúntún kínní ọ̀hún àtúntún káàtà fún yín kẹ́ ẹ lè rí wò dáadáa tó mm. ẹ sọ fún gbogbo àwọn tí ò wò láàárọ̀ yìí ẹni kí wọ́n tún wò mm. tó bá dọ̀lọ́wọ́ òru o akínyẹmí ọmọ johnson ló ń kí yín o àtẹmí àti gbogbo àwọn tó ń bẹ nílé agodo pẹ̀lú wambi mo ní mọ̀ ṣe yín pẹ̀lẹ́ pé ayọ̀ látún fi pàdé láàárọ̀ ọ̀la. Anna Adenike, Babatunde, Honey Fingers ló ń sọ fún yín pé ká fi pàdé o.